إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون على وبا في وشيني ربكم على تتون بجنيائي على البركائي أترى عليكم يكي أتي يكون جسلا محمد محمد sallallahu ta'ala aleyhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ náà àtàwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kí ọlọ́run bá kí wọ́n sá ìkàwá kún wa. lẹ́yìn nàbí ibnillahi ta'ala àwùtẹ̀ síwájú nínú kíkà ذات نوتيرا الأربعين النووية للإمام النووي رحمه الله تعالى ني جوكو تيوني أو تسيوا جلا توري حديثي إليكي جليلوغو أولي عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة قال نعم رواه مسلم الدوار إلى أبو عبد الله جابر أما عبد الله الأنصاري radiyallahu anhuma kí ọlọ́run bá kí ó yọ́nú sí àwọn méjèèjì anna rajulan sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam faqal ó ní dájúdájú arákùnrin kan ó bi òjíṣẹ́ ọlọ́run ọba léèrè ó wá ń sọ wípé ara'ayta idha sallaytu al-maktubat wọ́n ní arákùnrin náà ní fún mi nírò nípa àwọn àbẹ̀rẹ̀ tó ń bọ̀ yìí rè òjíṣẹ́ ọlọ́run kí lórí sọ sí tí èmi tí mo bá kí àwọn ìrun ọ̀ràn àyàn alimakutubaati ní báyìí àwọn ìrun tí ọlọ́run bá ti lọ́nà àyàn ìyẹn khamsu salawat àwọn ìrun márùn-ún tí à ń kí lójúmọ́ ìrun àsùbá irun àyílà irun alásàrì irun magrib àti irun ìṣáì arákùnrin yìí ń béèrè ó ní kí òjíṣẹ́ ọlọ́run ọba kó fún òun nírò nípa kíkí àwọn irun márààrún yìí pèsè tóun bá kí àwọn irun yìí àwọn èyí tí ọlọ́run ọba kọ wọn tó ṣe wọn ní ọ̀ranyàn ọlọ́run ọba ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban ramadan ṣé bí èmi bá kí àwọn ìrun ọ̀ràn àyàn lásán wọ́sọ́m tó Ramadan tí mo sì gba àwẹ̀ oṣù Ramadan nìkan wa ahlaltu al-halal tí mo ti ṣe àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ní ẹ̀tọ́ wa harramtu al-haram mo ṣe àwọn nǹkan tí wọ́n jẹ́ èèwọ̀ léèwọ̀ walam azid ala zalika shay'a tí mi ò wá ṣe kan ní ìkún àwọn tí mo kà kalẹ̀ wọ̀nyí arákùnrin náà béèrè ó ní adùkúlù jẹ́nà ó ní èrè òjíṣẹ́ ọlọ́run sí máa wọ àlìjánà ìyẹn ni pé títẹ̀ ní bá máa lórí gé mo kí àwọn ìran ọ̀nà àyàn mo gba àwẹ̀ oṣù Ramadan mo ṣe àwọn nǹkan tó jẹ́ tọ́ ní ẹ̀tọ́ wàhárọ́mtul haram mo ṣe àwọn nǹkan tó jẹ́ wọ̀ léèwọ̀ ìyẹn ni pé àwọn nǹkan tó jẹ́ halal mo ṣe wọ́n àwọn nǹkan tó jẹ́ haram mo jìnnà sí wọn walam azid ala dhalika shay'a mi ò sì fi nǹkan kan kún àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí tíṣẹ́ mi bá mọ lórí àwọn eléyìí ìrírí òjíṣẹ́ ọlọ́run adkhulu aljanna ìbéèrè àwọn gangan nìyẹn ṣé màá wọ àlìjánná qala olójúṣe ọlọ́run ọba dáhùn òní náàm ìṣe ọlọ́run ọba ní náàm bẹ́ẹ̀ ni ó wọ àlìjánná alimami Nawawi wọn ni imam muslim ló gba àdídì wa alimami Nawawi wọn sọ wípé wà máàna haramtul haram wọn ni tuma ṣíṣe ìwọléwọ òun náà ni ìṣẹ̀nàftuhu òun náà ni pé mo jìnà sí àwọn tí ọlọ́wọ́n bá ṣe ní haram wà máàna ahlaltul halala ìtumọ̀ ṣíṣe nǹkan tó jẹ́ halal ṣíṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ní ẹ̀tọ́ fàlùtùhù mu'taqidan hillahu òun náà ni mo ṣe wọn tí mo ṣe ní àdìọ́kàn wípé ẹ̀tọ́ ni wọn wọn kì í ṣe wọ. a ó rí i pé Jabir ibn Abdullah kò sọ orúkọ ẹni tó جاء أن رجلا سأل أن رجلا سأل مبهم ipò ọkùnrin kan ló béèrè nítorí pé a ní bùkátà sí àti mọ orúkọ rẹ̀ mímọ̀ orúkọ rẹ̀ kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ìdájọ́ tí hadithi tí jábìrì gbà wá yìí tó tí ó fẹ́ kọ́ wa nítorí náà olóba tó yẹ ti lọ́pọ̀lọpọ̀ ààyè kódà bí wọ́n mọ orúkọ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí wọn a máa máa mà má dárúkọ rẹ̀ àyàfi tí àdéhìí yẹn bá ní láti ṣe pẹ̀lú ẹni yẹn ìyẹn ni pé àìdárúkọ ẹni yẹn ó lè má jẹ́ ká gbàgbọ́ yẹ àdéhìí náà àbí ìdájọ́ náà láti ṣe pẹ̀lú ẹni yẹn fún rẹ̀ almuhim ní bíbáyé láwọn wípé a ò sọ orúkọ ẹni náà nítorí pé kò ní láti ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó wà nù hadith náà. àwọn ìbéèrè tí arákùnrin rí béèrè ó jọ àwọn àbéèrè tí àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ sí nínú àwọn sàárì òtítẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti béèrè síwájú. Si ọ̀nà tí wọ́n gbà jọra wọn náà ni wípé ẹ wí pé àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam èròǹgbà wọn ntí wọ́n fẹ́ lébá ntí wọn ò fẹ́ kó bọ́ máa wọn lọ́wọ́ ó máa ń hàn nínú ìbéèrè wọn gẹ́gẹ́ bó ṣe hàn nínú ìbéèrè ẹni yìí wípé nǹkan tí ó fi síwájú náà ni wípé tó fẹ́ mà sí òun ó wọ̀ bò àlìjánà èyí làwọn olùmọ̀ fi ní ghayatu as-sahaba ridwanullahi ta'ala alayhim àlìjánà ohun ìkólé àwọn àwọn tàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo lílọ bíbọ̀ wọn òun náà ni bóò ni ó sì ṣe gíni wọ́n sì wà ní Janna. wọn ìyẹn ni pé ìlera ẹni léré gbígbìyànjú àti síwájú ẹlòmíì èyí táwọn máa ń ṣe kì í ṣe nínú tó ní láti ṣe pẹ̀lú ayé nínú tó ní láti ṣe pẹ̀lú alkiyama ni a ní búwò lápàdé ọlọ́run dáadáa kí làwọn nǹkan tá ṣe táàfi rójú àánú ọlọ́run ni wọ́n máa ń sákàkà ẹ ó rí sọ̀hádì yẹn èyí tí ó máa ń ṣe hídímá fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ní ọjọ́ kan nígbà tó ó lọ ṣe nǹkan kan nǹkan kan tó ti ṣe ọlọ́run ọba ara tó dé tó jíṣẹ́ fún òjíṣẹ́ ọlọ́run wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún arákùnrin náà pé kó béèrè nǹkan kan nígbà tí yẹn bá fẹ́ kọ́mpẹ́nsìtì yẹn wọ́n ní arákùnrin náà ní as'aluka murafaqataka fil janna subhanallah torí pé opportunity kan ní tó jẹ́ sí pé ó lè mọ wà wọn òjíṣẹ́ ọlọ́run fúnra rẹ̀ lórí kárákùnrin yẹn kó béèrè arákùnrin náà wá ronú ńgbà tó ronú jinlẹ̀ wá lè rí òjíṣẹ́ ọlọ́run èyí tí mò ń béèrè kìí ṣe pé kìí ṣe pé mò ń tọrọ wíwá àlìjẹ́nà lásán nínú àlìjẹ́nà òun gan ibi tó bá wà èmi náà fẹ́ wà mẹ́. bí mo ṣe láǹfààní àti wà pẹ̀lú rẹ nílé ayé bẹ́ẹ̀ náà ni mo fẹ́ láǹfààní àti wà pẹ̀lú rẹ nínú àlìjẹ́nà. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nígbà tí arákùnrin yìí wí ṣé kò sí nǹkan míì tó lè béèrè tó yàtọ̀ sí lẹ́yìn ni ó ní huwa zak ó lé lẹ́yìn náà ni òjíṣẹ́ ọlọ́run ó lè ní béèrè òjíṣẹ́ ọlọ́run bá sọ fún pé fa inni ala nafsika bi kathrati as-sujud ràn mí lọ́wọ́ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sujud ìyẹn ni pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrun kíkí. eléyìí ni gáyà wọn. nínú ìsẹ̀mí wọn bó ni wọ́n ṣe ra àlìjẹ́nà nínú hadithi amr ibn as nípa arákùnrin kan tó wọ mọ́sálásí tí wọ́n ròyìn rẹ̀ tó ti ṣe ọlọ́wọ́n bá sọ wípé ọmọ àlìjẹ́nà kó wọlé tọ̀ yìí bẹ́ẹ̀ lárákùnrin náà wọlé ó kó bàtà rẹ̀ sí omi sì ń láti irun gbọ̀n rẹ̀ bẹ́ẹ̀ ló wọlé ó sì tó wọlé òjijì ọlọ́run bá lẹ́ni dé ó wọlé ọmọ ni nígbà tó wọlé àwọn èèyàn ń wo nǹkan lára rẹ̀ pé é eh, eh, ọmọ ni. ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òjijì ọlọ́run bá tún sọ ọmọ kan wọlé tọ̀ nígbà tí ń ó bá sọ fáwọn sáadé rẹ̀ pé kan wọlé nígbà tí nítọ̀ ń wọlé ó tún di arákùnrin yẹn òun ló wọlé lẹ́lẹ̀kẹta pẹ̀lú bàtà rẹ̀ ní abíyá rẹ̀ omi ti ń kán láti irùngbọ̀n rẹ̀ Bata, nínú bàtà àwọn olùmọ̀fin ní nínú sífà àwọn ọmọ àlìjẹ́nà òun náà ní irùngbọ̀n wà torí bí òjíṣẹ́ ọlọ́wọ́n bá lóye ẹni ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ọmọ àlìjẹ́nà lẹ́nu yẹn nínú àwọn rẹ̀ kiri ọ̀rọ̀ yìí múmú lẹ́mìí rẹ̀ pé é eh, ọmọ àlìjẹ́nà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ àlìjẹ́nà ó wọlé ọmọ àlìjẹ́nà ó wọlé eléyìí náà ní sì ń wọlé ó bá lọ bá ó bá ní òun òun ò lọlé àwọn tó di òun àti bàbá òun àwọn ní gbólóhùn asọ òun fẹ́ kó dákun kó gbóhùn lálejò nígbà tó wá gba lálejò kì í ṣe nǹkan kan ló gbé lọ bẹ̀bí kò sí pé òjíṣẹ́ ọlọ́run ti sọ pé ọmọ àlìjẹ́nà lélẹ̀ ìtọ̀ èyí tí wọ́n pè lọ́mọ àlìjẹ́nà yìí ẹ̀wá jẹ́ ń súnmọ́ kí n wo orú iṣẹ́ tí ń ṣe kémi náà lè máa ṣe torí èyí ń pè lọ́mọ àlìjẹ́nà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí wọ́n ní nígbà tí náà gbà láyè tó gbà lálejò fún ọjọ́ mẹ́ta wọ́n ní sahabi yìí ni òun wá wò òun fẹ́ bá débi pé òun fẹ́ lè máa fojú tẹ́ńbẹ́rù pé kí ìbádàwó náà ni wọ́n ń ṣe kìí kírun òru òru kan lọ títí nǹkan tó ń rí kó máa ń ṣe náà ni pé tó bá sùn lóru pé bá rúra lóru yẹn téèyàn bá rúra lójú oorun bí ìgbà fẹ́ jí téèyàn sì tó padà sójú oorun padà a máa rántí ọlọ́run a onígbà tí mo wá rí pé lẹ́yìn ọjọ́ mẹ́ta ní orí nǹkan ìmọ̀kan nínú ìjọsìn délé yìí ṣe tó fi di ọmọ àlìjẹ́nà wọlé ọmọ àlìjẹ́nà wọlé lẹ́ẹ̀mẹ́ta ìgbà tó wá gbé arákùnrin wa sórí kò sí gbólóhùn àtọ̀ láàrin mi àtẹnìkankan jẹ́ ń sọ ní tó gbé mi wá fún ọ ní tó gbé mi wá ni pé lóòyè ẹ̀mẹ́ẹ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ òjíṣẹ́ ọlọ́run wa ń sọ wípé ọmọ àlìjẹ́nà wọlé ọmọ àlìjẹ́nà wọlé orí lọ́fà tí mo fi wá nítorí kí ilé gbé lọ́dọ̀ rẹ kémi náà lè ríran rí àwọn ẹṣẹ́ dáadáa tó ń ṣe kémi lè máa ṣe kíni kémi lè máa ṣe wọn torí pé òjijì ọlọ́run bá ròyìn rẹ pọ̀ màrì tẹ́nà ni ọ ó ní arákùnrin náà bá sọ fún pé kò síṣẹ́ kan tó tayọ àwọn ẹṣẹ́ tó ti rí àwọn tó rí lọ́wọ́ ẹnujọ́ mẹ́ta tó tẹ́ni àjẹjọ wáyé náà làwọn ẹṣẹ́ dé mi ó ní ṣùgbọ́n nǹkan kan tí mo tún wá mọ̀ tó yàtọ̀ sílẹ̀ ni pé èmi sùn àyàfi lẹ́yìn ìgbà tí mo bá dárí di gbogbo ẹni tó bá ṣẹ̀ nínú àwọn mànẹ́bí adama mi è sùn kó jẹ́ jíde lọ́kàn mi nǹkan kan rú yẹ́lẹ́mí mi sọmọ àyá mi mùsùlùmí kan gbogbo ọjọ́ ayé ìdẹ́mi máa ń ṣẹ̀nù nígbà tí wọ́n á ní sàábì nígbà tí wọ́n sọ ilé ìfún wa ní هذا الذي بلغ بك وهذا الذي لا يطاق èyí tó sọ yìí òun ló gbé ọ dépò tó wà yẹn eléyìí náà sì lè tó jẹ́ gídé kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe kí la fẹ́ ló ń bíbà òun náà ni wípé àwọn sàárì òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam rọ́ọ̀yà àwọn bóun ni wọ́n ṣe wà ní Jánnà náà òun lè róńgbà wọn èyí tí wọ́n ń fi ìṣẹ̀mí wọn lépa òun náà ni àníbù láwà àlìjánà lónìí tó bá jẹ́ nípa bá láǹfààní ká mọ̀ pé nìkan ọmọ àlìjánà ni tí ò sì lówó lọ́wọ́ ọmọ àlìjánà ṣùgbọ́n kò lówó lọ́wọ́ tálíkà wà lọ́mọ àlìjánà kódà ní ìwòsàn ẹ̀kan dámadáma tí wọ́n bá sọ pé tó bá ṣàdúrà fún yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà máa ń gbà a lè lọ máa tó láyìn nílé rẹ̀ àwọn kọ́ màlìdẹ́nà kò sí ní owó lọ́wọ́ tálíkà pé òrì láti máa fi jẹ ẹgbẹ́ eléyìí wọn màlìdẹ́nà wọn máa pè pípé òrì ọmọ àlìdẹ́nà wọn máa pè kò sí kọ́bọ̀ lápò rẹ̀ bá torí pé àsìkò tiwa ọ̀wà lásìkò fitnatul mal kódà gan àwọn àwọn àwọn olùmọ̀ nínú àwọn apákan nínú àwọn olùmọ̀ àsìkò wa wọ́n ní tó bá dé sí bọ́lọ̀ wọn bá gbé ànẹ́bì kan lásìkò yìí ni mú jílà rẹ̀ owó ni ò bá jẹ́ lásìkò tiwa yìí sànẹ́rì kan bá wá tí ò ní owó lọ́wọ́ ẹnìkan kan ò ní tẹ̀lé. àwọn sáájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í ṣe competition lórí irú ọkọ̀ oníngùn èmi náà gbọ́dọ̀ gun rẹ̀ irú ilé wo ló kọ́ èmi náà gbọ́dọ̀ kọ́ rú rẹ̀ máa ṣe competition lórí bóòlù àwọn ò ṣe rí ojú rere ọlọ́wọ́n nínú hadithi a ó rí wípé téèyàn bá fi ma lórí ìrun wákàtí márùn péré tí òfin kankan kún kò sí láìsí lórí ẹ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ ni kéèyàn má kì í tayọ ìrun wákàtí márùn kó jẹ́ sí pé tó bá ti kí àsùbá tó kí àyílà tó kí àlàsárì tó kí magribu tó kí ìṣà kò ní kí nǹkan míì ṣùgbọ́n ìrun wákàtí márùn yìí bóò là ń kì í àǹfààní jìnnàfì là ń ṣe fún wa nù tó bá dé sọ̀gbìn dàlùkẹ́yà nínú tó ní láti ṣe pẹ̀lú àwọn iṣẹ́ wa iṣẹ́ tó lọ́wọ́ ọgbọ́n kọ̀kọ́ yẹ wò òun náà nìyẹn tí irun bá gún régé ọlọ́run ní yẹ ẹsẹ́ yòókù wò má iṣẹ́ tó lọ́wọ́ kọ̀kọ́ yẹ wò nínú àwọn tó ní láti ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn òun náà ni tó ní láti ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ títa sílẹ̀ ṣùgbọ́n ní tó ní láti ṣe pẹ̀lú ntí ń bẹ láàrin wa àtọ́lọ́hún ìrún lọ́wọ́ bá kọ́kọ́ yẹ̀wò inú ẹgbà ọ̀rọ̀ kan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá wo ìrún ẹrú tí ìrún rẹ̀ bá ìrún méjì àkọ́kọ́ fi kí tán ẹlẹ́ẹ̀kejì ní ń pé mọ́sálásí lòun wà ọ̀sáfọ́ ìdajì oorun ìdajì ló fi kí ìrun àsùbà irú ìrun àsùbà ní ọjọ́ kò tí pé kí má di kí má ìwákàtí kò sí wàhálà wọ́n ní tí rẹ̀ bá mẹ́hẹ ọlọ́wọ́n ní ọlọ́wọ́n bó ní fáìlì rẹ̀ tó ní náfìlà subhanallah wọ́n fi wọ́n fi jàrọ̀ ọ̀ràn àyàn torí pé ní wa kò fẹ́ wa fún ṣùgbọ́n ẹni tí irun rẹ̀ mẹ́ ẹ̀rín náà já wọnú òun táǹkì lásìkò tòní tó wá díjọ́ pé dàlùkìyàmà tí wọ́n ní tọ̀ irun rẹ̀ yìí ó kù díẹ̀ káàtó ẹ̀kọ́ náfìlà rẹ̀ wá nítorí ọlá ọlọ́run àtàánú rẹ̀ ọlọ́run ni ẹ̀fin náfìlà ẹ̀jẹ̀ náfìlà ma kò wá ní náfìlà kankan. kò sì sáǹfààní kí padà wálé ayé wá yẹ náfìlà ma torí pọ́pọ̀lọpọ̀ èèyàn ni ó máa jàánà kó lóun sì dóhùn padà tó bá díjọ́ pé dàlùkìyàmà yóò máa kábàámà pé táwọn bá rí opportunity mi ni tá àwọn náà bá ti lọ yẹ náfìlà kódà gan àwọn òní ti jẹ́ mi mọ̀lẹ́ ayé náfìlà nìkan làwọn máa yẹn ṣùgbọ́n ó ti léètì ń gbà yẹn. arákùnrin yìí oní tóun bá kírun wákàtí márùn tóun gbààwẹ̀ tóun ṣe halal ní halal haram ní haram tóun òjíjẹ́ ní ìmọ̀ tóun wà ní jẹ́nà òjíjẹ́ náà bá níbẹ̀ ni ó wà ní jẹ́nà àwọn olùmọ́ni lábẹ́ hadithi náà àwọn rí pé ìrun kíkí àti àwẹ̀ gbígbà ń bẹ nínú asibaabu dukhul aljanna nínú àwọn sábàbí téèyàn fi wọgbó téèyàn fi wà aljanna torí párákùnrin náà ní sóhun ó wà aljanna tóun bá kírun tóun gbáwẹ̀ tóun tó jẹ́ títí halali nìkan lòun ń ṣe òun jìnà sí haram òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni yóò wà aljanna bákan náà wọ́n ní lábẹ́ hadithi kìí ṣe nínú títẹ̀lé ọlọ́run ni kéèyàn máa màámà fi halali sílẹ̀ àyàfi tí sábàbù shar'iyyu nǹkan bá wà tí sábàbí kan bá wà ti sẹ̀ríà tí ó mú yàn fi nǹkan tó jẹ́ halali sílẹ̀ kò sí láìsí àmọ́ kó má ti sábàbí sẹ̀ríà kankan nǹkan tó jẹ́ halal kéèyàn máa mà kéèyàn máa fi ara nira rẹ̀ látàrí pé ń fi nǹkan tó jẹ́ halal sílẹ̀ wọ́n ní kì í ṣe nínú àwọn nǹkan tí ẹ̀sìn ti wá lójú kòrò lórí rẹ̀ ni torí pé arákùnrin sọ pé tóun bá ṣe kí ni tóun bá ṣe ahlaltu alhalala ahlaltu alhalala bákan náà àwọn olùmọ́ni haramtu alharama yẹn haram òun ni nǹkan tí ọlọ́wọ́ bá ṣe ní haram àbí nǹkan tí ọlọ́run ọba ṣe ní haramu lórí ahọ́n òjíṣẹ́ rẹ̀ eléyìí bá sí pé àwọn ẹni ìsíwájú rere wọn a máa sá fún pípe nǹkan ní haram tí kì í bá ṣe pé ẹ̀rí kan tó dá dúró tó tọ́ka sí nǹkan yẹn head on ìpè nǹkan yìí ìdájọ́ rẹ̀ báyìí ni àwọn ẹni ìtíwájú rere wọn a máa jìn wọn a máa sá fún lílo kẹ́límà haram kódà bó jẹ́ pípe nǹkan yẹn haram ni ilé ló fà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọn ò ní ẹ̀kọ́ jìnlẹ̀ nípa ẹ̀sìn ni wọ́n fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe àwọn olùmọ̀wé ni síwájú rere wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ haram torí pé wọ́n sá fún lílo kẹ́límà haram wọ́n lo makru. ẹni tí ò bá wá gbọ́ ìsìláhù wọn terminology wọn tí ò bá gbọ́ yé ìyìn tó bá jẹ́ haram yẹn yóò máa sọ pé makruhu ni èyẹ lè ṣe kò sí láì whereas àwọn sá fún lílo kẹ́límà haram yẹn in court ìní wọ́n sá fún tí wọ́n fi lo gbólóhùn makro so èyàn lè yíò wo context nǹkan tí wọ́n pè ní makro hùn yẹn kí èyàn tó mọ kí ni wọ́n gbà lérò gan nítorí ìdílé nǹkan tí ọlọ́run bá bá pè ní haram òun náà ni haram nti ọlọ́run ọba bá fún òjíṣẹ́ rẹ̀ ní yọ̀ǹda láti ṣe ní haram sallallahu alayhi wa sallam òun náà ni haram nǹkan tí kì í bá ṣe tí kò bọ́ sábẹ́ nǹkan méjèèjì haramu ni kéèyàn pè nǹkan irú nǹkan bẹ́ẹ̀ ni haram wọ́n ní nínú hadithi a ò rí pé nínú ọkàn wa nígbà tá à ń ta ka hadithi náà ta tu tán èyí ó mọ̀ wò pé arákùnrin náà sọ pé walam azid ala dhalika shay'a tóun bá tẹnu wákàtí márùn tóun gbáwé oṣù Ramadan tóun sì ṣe halal ní halal tóun ṣe haram ní haram sówó wà àlìjánà òjijì ọlọ́run ọba níbẹ̀ ni yóò wọ̀ bó sallallahu alayhi wa sallam ó ní yóò wà àlìjánà tayyib. a ó rí i pé nínú arkanul islam márùn arákùnrin yìí mùsùlùmí nítorí náà ó ti kírọ́ọ̀sì kẹ́límà ṣàhádà àbí nínú mẹ́rin tó kù ó dárúkọ ìrun àti àtàwẹ̀ kílùkílì àti kílókù ó kù zaka hajj kò dárúkọ wọn ó sì ní sọ wọn wà àlìjánná òjijì ọlọ́wọ́n bá sì ní bẹ́ẹ̀ ni yóò wà àlìjánná àwọn kí ni àlàyé lórí ilé àwọn olùmọ́ni àwọn apákan wọn sọ wípé ó ṣe é ṣe kó jẹ́ sí pé òjijì bá ti rí àpẹẹrẹ zaka ṣe kí ni tó ni. eré ló bá tí àwọn fuqaha tí wọ́n fi máa ń sọ wípé lábẹ́ àwọn nǹkan tó ran èèyàn lórí èèyàn láti mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ nípa báwo là á ṣe yọ zàká kò tí ì èèyàn lórí ẹni tí kò ní kíni tí kò ní ní sọ́ọ̀bù zàká bákan náà ìní hajj àwọn akẹ́kọ̀ọ́ bákan náà olùmọ́sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ sí wípé lásìkò tí arákùnrin yìí ṣe béèrè yìí iṣẹ́ hajj ò tí ì di kíni kò tí ì dọ̀nà nínú àwọn àlàyé tí wọ́n ṣe òun náà ni wípé tí zakka tẹ́ni yìí bá ti tó yọ zaka gan fífi zaka sílẹ̀ láì yọ fẹ́ni tó yẹ kó yọ zaka haramu ni àbí halal haramu ni wọ́n ní arákùnrin náà ti di sọ fún jìsí ọlọ́run ọba pé wà haramtu alharam wípé ó ti sọ fún jìsí ọlọ́run ọba pé òun ó ṣe haram òun ó ṣe ní haram wọ́n ní torí náà fífi zakalẹ̀ láì yọ yóò bọ́ sí abẹ́ wà haramtu alharam bákan náà ti di iṣẹ́ hajj ilẹ̀ pẹ́ni tí iṣẹ́ hajj ti dọ̀nà yẹn lé lórí yóò bọ́ sábẹ́ wa harramtu al-haram eléyìí ni àlàyé tí àwọn olùmọ̀ọ́ṣe ní abẹ́ hadithi wallahu ta'ala a'lam hadithi ẹlẹ́ẹ̀kẹtàlélógún òun náà ni hadithi abu malik ó an abi malik al بن عاصم الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم أبو مالك الهارث وما عاصم الأشعري رضي الله عنه أسويته قال رسول الله صلى الله عليه وسلم في وجه ọlọ́wọ́n أبا kí àlékún ìkẹ́ àti ìjẹ́ أبا ba الطهور شطر الايمان at-tuhur shatrul iman ìmára ìdajì ìmánì ni shatrul iman ay nisfu nisful iman. àwọn olùmọ́ni ìmára níbí báyìí ó kó ìtumọ̀ méjì sínú ìmára ti ọkàn òun náà ni ṣíṣe àfọmọ ọkàn kúrò níbi ohun tí à ń pè ní ẹbọ kó jẹ́ jíjí kò sí ẹbọ láàrin èèyàn innamal mushrikuna najis àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin tí ń bẹ lára wọn kìí ṣe ẹ̀gbin tí a lè fọwọ́ kàn ni ẹ̀gbin àìgbọ́ ọlọ́run ọba gbọ́ òun lẹ̀gbin tó wà lára wọn so tí ẹ̀gbin yẹn ò bá sí lára èèyàn òun ni ṣíṣe ìmára ti inú ìmára ti ọkàn nìyẹn kó má sí sírk iṣẹ́ bọ́ sí ọlọ́run ọba nínú àti ọkàn èèyàn gẹ́gẹ́ bí àṣẹ máa ń pààrà ní gbogbo ìgbà wípé iṣẹ́ bọ́ sọ́lọ́run yìí ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire tí gbólóhùn ọlọ́run ọ̀kọ́ ájò tó ti gbajúmọ̀ wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run bá nínú Qur'an ọlọ́pọ̀lọpọ̀ wọn ò ní gbọ́ ọlọ́run bá gbọ́ àyàfi kó jẹ́ kí àtòhun tí ọlọ́run tó lóun gbàgbọ́ yóò tún máa ṣẹbọ sọ́lọ̀ tábà ń sọ̀rọ̀ nípa ẹbọ ká má wò wípé ẹni tó bá gbé èrè sílé tó ń forí balẹ̀ fún lásán lọ̀sẹ̀ bọ̀ là kì í ṣe ẹbọ ṣíṣe ó lè wọnú gbogbo tá ń ṣe níṣẹ́ pátá èyí a máa tàtàrà ọ̀rọ̀ sísọ kó ṣẹbọ èyí a máa tàtàrà àfẹ́ kó ṣẹbọ yuhibbunahum ka ọlọ́run ọba ní bẹ nínú àwọn èèyàn tí wọ́n mú àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ sọ́lọ́run ní ọ̀rẹ́ ààyò fún ọlọ́run ọba kí ló fà tọ́lọ́run fi ròyìn wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ta ni bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ìyẹn kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wọn tayọ ọ̀fẹ́ ọlọ́run ìfẹ́ náà dọ́gba lọ́kàn wọn èdè ló bá táwọn olùmọ́fi ní tí èèyàn bá nífẹ̀ẹ́ nǹkan kan tí fẹ́ nǹkan yẹn wá dọ́gba lọ́kàn èèyàn pẹ̀lú ìfẹ́ ọlọ́run nítorí ó ti mú nǹkan yẹn lórogún fọ́lọ́run nìyẹn kátó wá lọ́pọ̀ gbàgán ẹ ò rí pé ẹlòmíì ẹlòmíì nífẹ̀ẹ́ nǹkan yẹn gan ó nífẹ̀ẹ́ rẹ̀ tayọ ọ̀fẹ́ tó ní sọ́lọ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ tayọ ọ̀fẹ́ tó ní sọ́jì sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ti àdíìsì tó gbajúmọ̀ yẹn àdíìsì Umar tí Umar sọ fún òjìṣẹ́ ọlọ́run ọba lọ́jọ́ kan nínú Madina nígbà èdè òjìṣẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ̀ tayọ gbogbo nǹkan pátá àyàfẹ́ mi ara mi nìkan mo nífẹ̀ẹ́ ẹ̀mí ara mi jù ọ lọ òjìṣẹ́ ọlọ́run ọba sọ fún pé hatta al Umar bìsí ìmánì rẹ̀ kìí ṣe kìíní kìí lẹ́yìn ọ̀rẹ́ yìí Umaru sọ pé mo nífẹ̀ẹ́ rẹ tayọ gbogbo nǹkan àtẹ̀mí ara mi náà òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní al'ana ya Umar ní ìsìn ìmọ̀ni rẹ ṣẹ̀ṣẹ̀ kí ni ó ṣẹ̀ṣẹ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí la ní láti sọ ẹlòmíì gbogbo tẹ̀mí rẹ̀ pátá inú ẹ̀bọ ló wà ṣùgbọ́n bọ́mọ̀ kọ́ ọ̀sẹ̀ ẹ̀bọ lòun torí pé tó bá kọsẹ̀ yóò níbi tí ń sáré lọ tó bá sín tí ò bá ti ẹlòmíì stẹ́rìn ọkọ rẹ̀ ẹ gbọ́dọ̀ sí ẹ̀mà ibi tí earbag wà èbó ṣe earbag dílẹ̀ ó mọ̀ pé earbag ní àǹfààní ni mùsùlùmí ni ó kó gbogbo tí ń bẹ́nu rẹ̀ jáde yóò kó àwọn àdékùdé kan sínú rẹ̀ kò ní lákìlẹ́ǹtì náà ẹlòmí ó so máa sẹ́rìn ó lè ó lè ó lè jẹ́ sí pé òun ní òun tí wọ́n bá ti pè é òun ní wà ń sáfù àkọ́kọ́ kó o pé àwa ni mùsùlùmí kò mọ̀ pé òun ti dágbére fún islam kò sí gbẹ́kẹ̀lé ọlọ́run ó lóòka tí o gbọ́dọ̀ máa wọ̀ jáde ìdí ń pera rẹ̀ ní mùsùlùmí kò kà yẹn kún ìṣẹ̀bọsọ́lọ̀ so a ti a ti wò pé ìṣẹ̀bọsọ́lọ̀ ó dìgbà tí èèyàn bá ṣe kíni ó dìgbà tí èèyàn bá gbé èrè kalẹ̀ tí ń forí balẹ̀ fún láà abàdà ilé ìfàjọjẹ́ ti dé òye ká sọ́ra gidi gan eléyìí ní bẹ́ẹ̀ nù àǹfààní tó wà fún wíwá ìmà torí mà ní ó jẹ́ ká mọ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn kẹ́bẹ̀ tó jẹ́ sí pé àwọn ní fákítírì fákítírì sí oògùn làwọn ní torí náà nítorí kí fákítírì wọn kó lè jẹ́ going concern káwọn èèyàn lè mọ patronize wọn aṣọ àfáà làwọn náà dàbúra tírẹ́ǹsì wọ́n da sọ àfa àbúra ni wọ́n àmọ́ sọ pé àwọn èèyàn tí wọ́n ń lọ ọ̀dọ̀ wọ́n àmọ́ sọ pé ọ̀dọ̀ àfa lè ní lọ́tì ní ilé lọ́dọ̀ babaláwo à. láì mọ̀ pé èyí tó pè láàfà yẹn tí ẹ̀gán burú ju títa ni lọ babaláwo lọ torí pé babaláwo àti wọn pé èṣù pọ́nbélé lélẹ́yìí kò ní ìdí àpò ní gbogbo èèyàn tó bá ti rí pé èṣù pọ́nbélé lélẹ́yìí kò sí ìtànjẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ó rọrùn láti sá fún ju ẹni tó da sọ àfa àbúra lọ. ibi hàn wọ̀nyí pé èèyàn ọlọ́run lọ́wọ́. ṣùgbọ́n ń sọ àwọn èèyàn nù ni wọ́n ti pọ̀ láwùjọ iṣẹ́ tí wọ́n táwọn ń ṣe nù. No torí náà àwọn ni wọ́n máa ń ṣe tẹ̀lẹ̀kínù fáwọn èèyàn pé na kọ́ ájò náà gbogbo àwọn tí wọ́n bá sọ pé kẹ́ mọ́ ìyẹ́wò kẹ́ mọ́ ṣe gbá kẹ́ mọ́ ṣàwò yẹn tí wọ́n fẹ́ fọmọ lọ́kọ̀ ọlọ́run mọ ẹlòmíì ti pẹ́ ńlẹ̀ wọn ti mú fọ́tò rẹ̀ gbogbo kò sí nǹkan tá à ń pè ní at-tawakkul ala Allah kò sí ma torí náà taba fẹ́ fẹ́ yàwó ayẹwo taba fẹ́ fọmọ lọ́kọ ayẹwo kódà gan afẹ́ ba débi dé bímọ tí yàwó bá lóyún ká tó lọ yẹwo junun so njẹ́ adé lómi báyìí ni pé àtòwòrò sẹ́kùrù ìmánì yẹn torí pé. Tuhuru yẹn títí àlùwàlá ní ìsìn ẹ jẹ́ ká ìmájì pé ẹni tí kò gba Islam ní anílé ẹ̀kọ́ kan ní ní Jos um, uh, ní um, uh, uh, crisis two thousand two thousand two thousand and one ni wọ́n ti jó torí pé àárín àwọn kiri yóò lọ wà àwọn neighbors wa tí wọ́n rọ kiri ká wa pátápátá gbogbo wọn wọn ti ṣe mùsùlùmí ṣùgbọ́n nítorí pé ilé ẹ̀kọ́ yẹn mọ́sálásí mẹ́nu rẹ̀ a máa ń pè rún lẹ́ẹ̀ márùn lójúmọ́ àwọn ọmọ àwọn ará àdúgbò tí wọ́n ti ṣe mùsùlùmí àwọn náà ti máa kíni pè wọ́n ti mọ̀rún pè wọ́n mọ̀rún pè dáadáa wọ́n ti ṣe mùsùlùmí. tírú ẹni bẹ́ẹ̀ bá pè rún sí yóò gbalada àrùn gbígbé kò ní gbalada àrùn gbígbé torí pé kò sí foundation tí yóò jẹ́ kó wà ẹ̀ńtáìtì sí ládàá yẹn kò sí ímánì bí ẹni tí kìí ṣe mùsùlùmí ni tó kírun ó kàn ó kàn ó kàn fi exercise ni kò ní kò dí ládá kò sí ládá torí pé kò sí imani so ta bá rí strictly ìtumọ̀ hadithi jẹ́ àtòhóró ṣẹ́tòrò ìmán ìdájí imani ni òjíṣẹ́ ọlọ́run ọba pè é káwá sọ gbogbo bẹ́ẹ̀ tó bá di sàrọ̀ aláwọ̀ ti ní ìdajì ìmánì àti pé àtẹni tí ẹbọ ń bẹ nínú kíni nínú àkídà rẹ̀ náà nìyẹn ilé ìlú bàtà àwọn olùmọ̀fin ní ó kó tùmọ̀ méjì sínú tòhúrù zọ́hìr àti tòhúrù bátin èyí ó ṣe àfọ̀mọ́ àdíọ́kàn rẹ̀ kó jẹ́ kó dájú pé kò sí ẹbọ nínú tí kò sí nínú àwọn tí wọ́n mú orogún pọ̀ mọ́ ọlọ́wọ̀n wọ́n ní alhamdulilayi tamla olùmíìsàn gbólóhùn alhamdulilayi alhamdulilayi a máa ń tu loosely wípé ọpẹ́ ni fún Ọlọ́run ọba tòun ti pé ìtumọ̀ tí ó fi gúnrégé jùlọ òun náà ni wípé gbogbo ẹ̀yìn tí Ọlọ́run ọba ni alifu aláàmù yẹn lè ṣèkọrọ ẹ̀yìn tí Ọlọ́run ọba ni eré bàtà àwọn olùmọ̀fin ní eléyìí ó kó ìtumọ̀ ọpẹ́ sínú nítorí pé ọpẹ́ òun ni ṣúkùrù ṣúkùrù yẹn lọ́pọ̀ ọgbà a máa ń ṣe ni tí ìdí bá wà fún ṣe mọ̀ pé ẹni tí àtò rè gẹ́gẹ́ fún ní ìsìnkú ọ̀kẹ́ pàdé wa lọ́nà ta kíra sàn ẹkú jẹ́ mẹ́ta ẹjú ṣe ń fa mo dúpẹ́ gan ẹṣẹ́ mo dúpẹ́ ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rí tí ẹ̀yin náà bá dáhùn tí ẹ̀jì mọ̀ pé ẹ̀jì nǹkan fún bá dáhùn sẹ́bí ẹ bá lọ ni five hundred ijó ni ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ fún ní nǹkan kí ní kí yín sí torí pé àìdúpẹ́ àìdúpẹ́ àbílẹ̀ ìgbà tí nǹkan kan bá ṣe kí ni tí nǹkan kan bá wáyé yàtọ̀ sí ẹ̀yìn àwọn yíyàn kódà bí àwòrán àǹfààní kankan tí àwọn ìròyìn ẹ̀yìn bá ń ṣe kí ni tó bá wà lára rẹ̀ táwọn kò nẹ́sẹ̀sìrì kó jẹ́ pípé nǹkan kankan ó ti ti àtọ̀dẹ́ ní ìyẹn ṣẹlẹ̀ sí wa, walillahi al-mathalul a'la. Ìtumọ̀ rẹ̀ òun náà ni gbogbo ẹ̀yìn ọlọ́run ọba ló tọ́ sí. wọ́n ní gbólóhùn alhamdulillahi shamla ulmiza a máa kún òṣùwọ̀n. hadithi yìí ń bẹ́ẹ̀ náà àwọn hadithi tó fi ń rinlẹ̀ fún wa wípé ìrẹ́sẹ̀ ń bẹ tó ń jẹ́ kíni tó ń jẹ́ mizan scale èyí tí wọ́n fi wọn àwọn aṣẹ́ wa tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ alukiyama. gbólóhùn alhamdulillah ẹ̀dá kun seconds mélòó lẹ́yìn ó fi sọ pé alhamdulillah. ṣùgbọ́n gbólóhùn yẹn bó ṣe fúyẹ́ lórí ahọ́n yẹn òjíṣẹ́ ọlọ́run bá sọ̀tọ̀ alaihi wasallam ó ní shamla'ul ulmizan wa subhanallah walhamdulillah shamla'ani aw shamla'u ma bayna as-sama'i wal ard tẹ́ bá kó alhamdu tẹ́ bá kó papọ̀ mọ́ subhanallah subhanallah walhamdulillah. tí ẹ bá kó méjèèjì papọ̀ ẹni tó gba ìgbà ọ̀rọ̀ wa sọ pé tàmìlà áni áwù tàmìlà wù áwù yẹ ṣàkùnmìnà rọ̀wì ẹni tó gba ìgbà ọ̀rọ̀ wa ó ṣe ìrèjì láàrin ṣé tàmìlà áni lòjíṣẹ́ ọlọ́run ọba wí ni àbí tàmìlà wù tòun ti pé tàmìlà áni àti tàmìlà wù kò ní pa ìtumọ̀ lára ṣùgbọ́n àwọn sàádé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n a máa sọ́ra nígbà tí wọ́n bá ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé wọ́n a máa gbìyànjú láti rí pé àwọn gbólóhùn tó jíṣẹ́ ọlọ́run ọba lò láti fi sọ̀rọ̀ yẹn òun làwọn ṣe kí ni òun làwọn lò láti fi fi ọ̀rọ̀ yẹn jíṣẹ́ fáwọn èèyàn níbi tí wọ́n bá ti wá ṣe èméjì lọ́pọ̀ ọgbà ẹ̀rí tí wọ́n mọ̀ sọ pé nǹkan báyìí áwò nǹkan báyìí wọ́n ṣe èméjì láàrin kẹ́límà ni láàrin kẹ́límà méjì yẹn ó ṣe èméjì kò wá fẹ́ bọ́ sínú àwọn tó ti ṣe ọlọ́run bá sọ pé gbogbo ẹni tó bá wí ní mi ò wí kó tètè sa ààyè lẹ́sà fún rí ara rẹ̀ nínú náà wọn máa sọ́ra fún yẹn ìlú bàjẹ́ pé tí wọ́n bá fẹ́ sọ pé ànábì wí kankan sallallahu alayhi wọ́n gbìyànjú láti wí bójú sí ọlọ́run ọba ṣe wí ni. wọ́n ní subhanallah walhamdulillah ládàá rẹ̀ sàmlẹ́kùn máa bayna as-sama'i wal subhanallah yóò kó ntí ń bẹ láàrin sánmà àtìgbò àtìlẹ̀ subhanallah subhanallah subhanallah alhamdulillah iṣẹ́ àfọ̀mọ́ fún ọlọ́run ọba kúrò níbi gbogbo tí ó bá jẹ́ àbùkù pátá àti ẹ̀jẹ̀kù òun ni subhanallah fífọ̀ ọlọ́run ọba mọ́ kúrò níbi gbogbo ìròyìn tí àbùkù bá wà nínú rẹ̀ kódà tí ròyìn náà jẹ́ dáadáa tábùkù bá ti wà nínú rẹ̀ kò sì kìí sòrò yín ọlọ́run tamla'u ma bayna as-samaa wal-ard sheikhul islam ibn Uthaymeen nígbà tó ń ṣe sẹ́rù hadithi ó ní ó ní ṣe spéèsì téèyàn occupy nígbà téèyàn sọ pé subhanallah walhamdulillah yìí ni pé tẹ́lá sọ pé tẹ́mlẹ́wù máa bẹ́yìn náà àsàmà wàl'ar èyẹ́ lè máa wò pé ok ibi tí mo jókòó yìí tí mo bá sọ pé subhanallah alhamdulillah ládàá mi ọ̀wọ́ ibi tí mo dúró yìí lọ sí sánmà ibùn sẹ́ni ni ó ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ pátá tí ń bẹ lábẹ́ sánmà ìdí ládàá náà kọ̀ ó nítorí pé hadith náà kò kó ààyè náà ní ìdànù kò restrict yẹ kò demarcate yẹ ó ní tamla'u ma bayna as-sama'i wal-ard ṣùgbọ́n subhanallah ẹ̀dá kò kí ni yóò náyà kí yóò fi ṣe subhanallah walhamdulillah kò náyà ní nǹkan kan ṣùgbọ́n àṣetọ́nù rí já sí bí ládàá rẹ̀ ṣe pọ̀ tó yẹn kò rọrùn láti ṣe ní ìsìn bá ṣe gbọ́ tó dùn mẹ́wàá yìí tọ́pọ̀lọpọ̀ tí ń dà ní ẹ̀pẹ́ máa jì gbìyànjú láti máa ṣe lóòrèkóòrè yìí ẹ ká dìde ń la bí tún tí wọ́n bá tún káàdì sí yìí wa ká tó tún wọn náà ti. yàtọ̀ sí yẹn ká máa gbìyànjú àti máa rìn súnmọ́ bíi tí wọn ò ti máa tàwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí èèyàn máa ń mọ̀ wọ́n ṣùgbọ́n onídàbí lọ́lọ́run ọba dá ṣùgbọ́n lóòrèkóòrè ẹni tó bá máa ń lọ sí ààyè ìtanijí أوليس سبحان الله والحمد لله تملأ ما بين السماء والأرض سبحان الله أول إيوه، الله نوري واجمع إذا قطر الله سليو قجو يا تم تم تم يا طائل الله يا شك شك يا شائل الله orúkọ àlìjẹ̀nù àwọn nǹkan tí ò ní túmọ̀ ẹlòmíì rò pé gbogbo nǹkan tó ti fi lárúbáwá kọ tó bá ti fi alifasasa dé yahoo tó bá ti fi kọ nǹkan ó ti di kùránì nù <laughs> ti di kùránì nù láà ibẹ̀ náà àwọn nǹkan tí wọ́n fi ń tàn wá jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn orúkọ ni kò ní ọlọ́run lọ di èèyàn ó sì tẹ́rí lọ́dọ̀ ọlọ́run lọ pọ̀ ẹrú jisẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam dáhùn sáábì bá wa bá fèrè òjíṣẹ́ ọlọ́run yìí kábàáyé báyìí ṣe wá òjíṣẹ́ ọlọ́run ọba kì í sọ pé ẹ wá kí n ṣàdúrà fún yín nínú ẹgbàá ọ̀rọ̀ kan ní dọ́ ayẹ̀dẹ̀k ó ní fọwọ́ rẹ sí ibi tó ń lọ lára rẹ wá máa wí gbólóhùn báyìí báyìí báyìí yóò a máa kọ́ wọn ní tí wọ́n sì ní lọ́pọ̀ ọgbà torí jẹ́ kó pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ ó pè àwọn èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ sọ àwọn èèyàn di atm tí wọ́n ti máa torí pé wọn ò ní sẹ́yìn kì í ṣe torí náà tí ò bá pa gbogbo ọ̀rọ̀ yẹn fún ọkùnrin jẹun ó níbi láti convince rẹ pé tó o bá ti wádọ̀ mi gbogbo tó bá bọ̀ ìwọ ló wà ìwọ ló wà sọ́dọ̀ ọlọ́run tó bá ti débẹ̀ wà ní nísìnyí قلنا قصوا سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض بين أوجلوني ترياتك وترى ما سواجدوك تي أمبرو أو تسواج من ولا يلوني حديثه والله تعالى أعلم تفضل نعم, نعم. àpá àkọ́kọ́ tí òun bá ṣe ìṣe àárọ̀ ìdí ìdí sí obìnrin tó lóyún tó bá ń tó lọ ya àkókò bá ń ẹlẹ́gbọ́n sí abẹ́ àyẹ̀wò. والله تعالى أعلم استخارة tó bá jẹ́ pé istikhara tọ́lọ́hùn tà nábì sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá ti wo kọ́ńtẹ́kìtì àdúrà yẹn àdúrà istikhara yẹn ẹ ti rí i pé ẹ lè dẹligéètì ẹlòmíì rẹ kó bá yín ṣe kí ni túmọ̀ istikhara òun náà ni ìfún ọlọ́run ọba lẹ́tà ibi kọ́ ọba kó bá yàn sa ohun tí yóò jẹ orin tayé àtàlùkìyàmà papọ̀ kó sa lẹ́tà fún yàn torí pé nǹkan mi lè jẹ orin tayé lásán kó jẹ́ pé ìpalára ni ó wà ń bẹ̀ fún yẹn tó bá di jọ́gbẹ̀dẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n òjì sẹ́la muhammad sallam ẹ̀kọ́ tó wa òun náà ni pé ká ká ká wá tọ́lọ́wọ́n ọba kókó san èyí tí yóò kórè ayé àtàlùkìyàmà sínú fún wa tí kò bá wá ní sóore níbẹ̀ kọ́lọ́hún kó gbé wa jìnà sí nǹkan yẹn kọ́lọ́hún kó gbé nǹkan yẹn náà jìnà sí wa torí pé ọ̀tọ̀ ni kọ́lọ́hún gbé wa jìnà sí kó má gbé jìnà sí wa yóò sì tún máa tẹ̀lé wa káàkiri náà ni sokọlọ ń kó yà wá ya nǹkan yẹn nítorí pé ọlọ́run ọba ló mọ̀ àwọn ò mà mọ̀tòmúnù níta pé ní istikhara nìyẹn so ẹnìkan kan èèyàn kan ò lè bẹ́ẹ̀ lómi ìṣe kíni istikhara so tẹ́ bá gbogbo tẹ́ bá ti gbọ́ tí wọ́n bá ní mo ti ránṣẹ́ sílé kí wọ́n bá ní ṣe istikhara aláìmọ̀kẹ́rẹ́ ń tàn kò mọ ti ń jẹ́ istikhara kò mọ ti ń jẹ́ istikhara àwọn tí wọ́n bá àlìjẹ́nu muamala ló ránṣẹ́ sí ṣùgbọ́n istikhara bíbá kan náà tí yẹn bá tún ṣe istikhara ṣé èyí ó lálàárí pé èyí ló da èyí ni ò da là tó o bá lálà báyà nítorí kó kó léyà ni ní tí yẹn bá ti kó léyà tẹ́lẹ̀ náà èyàn máa fi ṣe kí ni èyàn máa fi lálà kò tí ì túmọ̀ sí pé òun ni ó ṣẹlẹ̀ àbí opposite rẹ̀ ni ó ṣẹlẹ̀ so yẹn sìn almuhim istikhara yìí kì í sì ṣe pé tí bá ti ṣe lẹ́ẹ̀kan yìí ó lọ sùn èyàn lè ṣe èyàn ṣe èyàn máa para rẹ̀ èyàn máa para rẹ̀ èyàn máa para rẹ̀ títí tí nǹkan tí èyàn fún ọlọ́run ọba lẹ́sà lórí rẹ̀ yẹn tí ọkàn èyàn fi balẹ̀ lórí fífi sílẹ̀ àbí ṣíṣe wallahu ta'ala a'lam ẹlẹ́ẹ̀kejì ama kí obìnrin kó lọ ṣe ama ultrasound obìnrin tó obìnrin tó jẹ́ aboyún ṣílẹ̀ náà ń bẹ nínú ama ṣé a kò sábẹ́ àwọn oníyẹ̀wò tó jẹ́ haram la àyẹ̀wò lòun náà ṣùgbọ́n sí haram ni kì í ṣe haram sẹ́yìnsì tí bùkátà tí bùkátà bá wà fún ṣíṣe bẹ́ẹ̀ tí bukata bá wà fún ṣíṣe bẹ́ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ kì í ṣe haram wallahu ta'ala a'lam na'am wa alaykum salaam sagbekude ẹsẹ̀ ni ẹsẹ̀ ni wọ́n fi sí ẹni o máa ó wà lẹ́sẹ̀ rẹ̀ Allahumma sàn àwọn ìdájọ́ tó dé láti ṣe pẹ̀lú kíkírun lẹ́yìn ẹrú wọn àyè máa lórí azọ́n kí ni wọ́n pè àbámúdá ìyẹn ni pé àyè máa lórí ìdí ò bá dájú sọ́yẹ́nsìn. wallahu ta'ala alam tí nǹkan tẹ̀ ń sọ yẹn mi mi ò mi o mọ bó ló ṣe rí ẹnì kankan ò lè gbé kú dènà kò sí èméjì nínú yẹn ba a ba mọ nǹkan yẹn nínú àwọn nǹkan tó gbajúmọ̀ tó sì jẹ́ sí pé tí wọ́n ń torí ẹ̀ ṣe ni ó túmọ̀ sí pé irú ẹni àgbọ̀rọ̀ ṣe kíni àgbọ̀rọ̀ kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n eh, ó yẹ kí um, ká sọ́ra ní nípa ohun tó ní láti ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí sọ́ra kò fi ní jẹ́ sí pé bóyá ẹni tí eh, bóyá ó kọsẹ̀ ni bóyá ìmáàmù kọsẹ̀ ni ó di nǹkan kan mẹ́sẹ̀ sẹ́yìn sìn sẹ́yìn mọ̀ pé ìyẹn wà gílẹ́rìn yóò yàtọ̀ sí òka so ala kulli hal ká ká máa lo zon kọ́mọ jẹ́ sí pé lèmáàmù yìí eh, bóyá nsanwó lé kí owó sì ti lé àwọn ọmọ mi wálé rí inú yìí ń bí mi ìwà wà nǹkan kankan tí máa dì mọ́ lẹ́sẹ̀ pé àti pé gan wọ́n sẹ̀ ní kò yẹ ká máa kírun lẹ́yìn irú wọn sanwó lé kí àwọn ọmọ kó lè kọ́ wọn jẹun. náà wàlẹ́ bí sàlàyé wàá ẹ̀jẹ̀ kẹsàn-án. Naam. Naam. Naam. Ó dáa ìgbẹ́ náà torí pé à ń so ọmọ yẹn mọ́ lọ́wọ́ náà. À ń so ọmọ yẹn mọ́ lọ́wọ́ náà. Ṣé é sìn? Ó dáa kí kọ́ àdúrà là á ṣe ọlọ́run là á pè láti kékeré kí ìyẹn kó ti wà nú ẹ̀jẹ̀ rẹ̀ kó dìde pẹ̀lú bẹ́ẹ̀ igbe ibi tó bá sọ pé ibi ń dùn mí ká kọ tó bá ti jẹ́ ọmọ tó ti lè tó ti mọ nǹkan tó bá bísímìlá nìkan ní bá máa ń ṣe ni ká ṣe bísímìlá sí ká ra bí ó yá ṣe bísímìlá sí so yóò ti mọ̀ pé tó bá dọ̀la ní tó bá ti máa yàtú kòrìsì yìí ká tó bá ti máa falak náà tó ma ká torí bá fọ́ yẹn tí inú bá ń rún yẹn yóò mọ̀ pé um, rìsọ́ọ̀tì àkọ́kọ́ kéèyàn tó máa wá um, panadol káàkiri kíyàn kọ́kọ́ ka suratul fatiha sómi kíyàn mú látọjúwe so yóò ti wà nú ẹ̀jẹ̀ ọmọ yóò dìde pẹ̀lú àkéyìdà sọ́fíà pé tí nǹkan gbogbo عليك السلام ورحمة الله نعم ايه yóò di naam kíkọjá níwájú ẹni tó ń kírun haramu ni annabi muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn tí wọ́n máa ń kọjá wájú wájú Eh, ẹni tó ń kírun tí wọ́n bá mọ ti ń bẹ nù ṣíṣe bẹ́ẹ̀ ni wọn ò bá dúró de ẹni yẹn kó kírun tán kí wọn tó kọjá kódà bó jẹ́ sí pé wọ́n dúró fún diwọn forty forty years ṣé forty years ni forty fún òdiwọn forty forty yẹn sọ́jọ́ ni sóṣù ni sọ́dún ni òjijì ọlọ́run àbò sọ but forty tó bá kódà kan tó bá jẹ́ seconds ni yóò tún wọn bá mọ dín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so bákan náà àmà um, uh, àní Muhammad sallam ó kọ́ alẹ́ kọ́ pé sábà ń tẹ̀wọ̀n tí yẹn bá fẹ́ kọjá níwájú wa ká má ṣe kíni ká má jẹ́ ó kọjá tó bá fẹ́ kọjá lọ́rùn àyàn gan fal nuqatilhu ká ká ká ká wọ́jà káàdì pẹ̀lú rẹ̀ ká má jẹ́ ó kọjá sọ́yẹ́nsìn àmà um, uh, uh, um, hikma taba fẹ́ apply rẹ̀ sórí ẹ̀sìn tọ́ba irú torí pé o o o ó ó kún nǹkan tó bá tó fi jẹ́ pé títan ìmọ̀ káàkiri ó ṣe pàtàkì gidi gan àti gbígbàgbọ́ yẹn ó ṣe pàtàkì gidi gan ní ìsìn hadithi pé kéèyàn kọjá níwájú ẹlòmíì yìí ní ìsìn ẹlòmíì ò gbọ́ rí sẹ́yìnsìn tẹ́ bá environment mi kò gbọ́ rí so téèyàn bá bá rè environment yẹn wá ń kírun lọ́jọ́ kan àwọn èèyàn wá lọ wá ń bọ̀ àwọn èèyàn tí ó bá jà kó tó kírun tán so nínú irú ṣe sí yàn nínú irú ṣe sí yàn kò sí láì fi nínú kéèyàn sọ̀spẹ́ndì irú súnà bẹ́ẹ̀ torí pé um, uh, yóò mú káwọn èèyàn sí ìtẹ̀yàn fẹ́ ṣe gbọ́ wọn ò nímọ̀ nípa rẹ̀ sẹ́yìnsì wọn ò nímọ̀ nípa rẹ̀ lè bá jẹ́ àwọn ènìyàn síwájú rere wọn a máa kọ́kọ́ tan ìmọ̀ ká nípa nǹkan kan kí wọ́n tó ṣe kíni kí wọ́n tó ṣe lápèjúwe irú environment yẹn sí pé tí màmú bá ṣe mistake ìmáàmù ọmọ sọ fún pé mú mi mú mi tó bá rí ìrùkà mú mi irú máàmù bẹ́ẹ̀ ẹ wá ní kó má kọjá wájú ẹni tí ń kírun tọ ẹ rí i pé orientation rẹ̀ léyìn àgbóyè ẹ̀sìn rẹ̀ àti scratch lẹ́ti bẹ̀rẹ̀ kó tó mọ ibi tẹ́sìn nǹkan kọ́kọ́ dojúkọ torí pé àyè sọ̀rọ̀ nínú ọ̀run sẹ́yìnsìn ó àmọ́ sọ fún kó mómi tí ò rí kà táàtì <laughs> nǹkan tí dẹ́n tí nǹkan tí yẹn súnà tí yẹn fẹ́ ṣe yẹn kó má ṣokùnfà fìtínà tó lágbára ju àmà um, uh, uh, àǹfààní rẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí a kí a wòye sí wọn wallahu ta'ala alam náà ìbéèrè parí insha Allah náà. náà. kò tọ́ ṣíṣe bẹ́ẹ̀ kò tọ́ torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ṣe ilé wọ̀ fún wa ká fún àwọn ìyàwó wa ká fi wọ́n jọ àwọn ìyá tó bí wa bó tilẹ̀ jẹ́ sí pé a wo àdìọ́kàn ẹni tí kílà àdìọ́kàn rẹ̀ nígbà tó ń sọ pé mọ́mì mi yẹn but tòun ti bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ kò tọ́ sọ́yìn sìn kò sí ìtumọ̀ fún kásọ̀mọ́ ní ọkọ̀ tá à nílé ìsèkè nígbà tó ti ìgbà tó ń fẹ́ ṣé òun sọ́kọ rẹ̀ fún kó tó fẹ́ ni nígbà tó ń kó òun nílé pé kọ rẹ̀ àbúrò fẹ́ <laughs> bẹ́ẹ̀ a máa ń ṣe gbogbo àwọn kẹyẹ nígbà mi a sọ ní ọkọ̀ bàbá tó bí wa àwa ní pè àwọn pè ní Babátúndé a sọ ọmọ ní ọkọ̀ ọkọ̀ dáadáa Abdulrahman Abdullah Abdulghafar Abdullatif àwọn pè ní Babátúndé kí ló tá a fi sọ lóko tá à nílé pè ẹ jẹ́ ká sọ lórúkọ tá a lè pè tá a sì fúri láti pè sẹ́yìnsìn àwọn òbí wọ́n ní bùkátà àti ká ṣe kí ni ká bọ̀ ọ̀ràn ẹ̀rí pé nínú àwọn sáré ìṣẹ́lá Muhammad sallam ní ìṣẹ́ aka àdéhìí Abu Abdullah Jabir ibni Abdullah ọmọ Abdullahi ni bàbá Abdullahi ṣètò ni wọ́n á máa pe àwọn ọkọ̀ wọ̀nyẹn so yín sìn wallahu ta'ala alam ala kulli hal ẹni tí ó bá ń ṣerú ẹ̀ eléyìí ó lòdì sí ẹ̀kọ́ ẹ̀sìn islam kí ni tọ̀hún kó jìnnà sí kọ́lọ́ wọn bá kí ó fẹsẹ̀ wa nílẹ̀ lórí ìtẹ̀lé ẹ̀sìn rẹ̀ lórí sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna ní muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí ó san ẹlẹ́sàn wíwí àti gbígbọ́ ètò kù díẹ̀ káàtó kọ́lọ́run bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa hada subhanakallahumma bihamdik ashhadu an la Thank you.